فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لا باتي دكوا فولون tí a tọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ní tẹ̀síwájú ìdánilẹ́kọ̀ọ́ wa nípa àwọn nǹkan tí ó máa ń ṣokùnfà kí ìgbàgbọ́ èèyàn máa lékún bẹ́ẹ̀ bá a ṣe mọ̀ wípé ìgbàgbọ́ máa ń dínkù dídínkù ìgbàgbọ́ òun náà sì ní lílẹ̀ ìgbàgbọ́ kí wá ní ìwòsàn àbí ọ̀nà àbáyọ tí a bá ti kẹ́fìn ìdínkù àbí lílẹ nínú ìgbàgbọ́ wa torí pé kò sí gbígbà púpọ̀ kò sí lágbára tó dídínkù ó máa ṣẹlẹ̀ sí lílẹ yóò máa ṣẹlẹ̀ sí tí ẹni tí onígbàgbọ́ náà tí ò bá kíyèsára tí èèyàn bá ti wá kíyèsára tó ti rí àmì pé ìmánì òun lẹ ó ṣe pàtàkì kó nítọ̀hún máa mójútó àwọn nǹkan tí yóò máa jẹ́ bí ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú àwọn nǹkan yìí àfọwọ́ sheikh muhammad Salih al hafidhahullah wa ra'ah ní nínú rẹ̀ ní al-ikthar min dhikril kíyàn ó máa rántí ikú lọ́pọ̀lọpọ̀ a máa jẹ́ kí ìmánì kó dàgbà sókè a máa fún ìmánì lálàáfíà kúrò níbi lílẹ̀ ibi tí abadé lánàá náà ni a ti máa tẹ̀síwájú wọn ni wàyàmbági liman azima ala ziyara ayyata adaba bi adabiya wọn ni nígbà tá a ṣàlàyé pé kéèyàn máa lọ ṣe àbẹ̀wò itẹ́ mùsùlùmí téèyàn bá lọ ń bẹ itẹ́ wò téèyàn rí àwọn sàmárì tí wọ́n ti di ẹni inú lẹ̀ téèyàn ráwọn èèyàn ńláńláńlá tí wọ́n ti di ẹni àná téèyàn ráwọn ọ̀dọ́ tí wọ́n ti gbé wọn sínú sáré béèyàn bá débẹ̀ béèyàn bá wò ó ọkàn èèyàn náà ìwárìrì ó bà ìbẹ̀rù ọlọ́run yóò mi ẹ̀mí èèyàn títí títí nítorí tí ó ṣẹlẹ̀ sáwọn ẹni èèyàn náà ń borí bọ́ mbẹ́ ziyaratul qubur almakabir ìlọ́mọ abẹ ìtẹ́wò a máa jẹ́ kí gbàgbé èèyàn ò lékún àwọn afáàní bá a ṣe wá sọ yìí èèyàn lè tún lọ bẹ tẹ́wò kó tún gbẹ̀sẹ̀ tí èèyàn ò bá mọ àwọn ẹ̀kọ́ ètí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam tó là kalẹ̀ lórí eléyìí súnà yìí àwọn èèyàn kan wọ́n mójútó ó pọ̀ ṣùgbọ́n wọ́n tara rẹ̀ sọnù nítorí pé wọn ò tẹ̀lé àwọn ẹ̀kọ́ ètí ànábì sallallahu alayhi wa sallam tó gbé kalẹ̀ fún wa ẹlẹ́ rẹ lómi láti ìlú tó jìnnà rere ó lè lọ ìlú mi tábánikí lọ́wọ́ ṣe yóò nítorí kábàárì wòlíọ̀ ọlọ́run ló ń torí ẹ̀ wá ó wá lè wà ń bi sàárè yẹn ẹlòmíì lè wá láti misrọ kó wá nàìjíríà tẹ́wá bílẹ̀ ìwé kí ló wá ṣe ó lè nítorí sàárè Usman Dan Fodio òun fẹ́ wá bẹ̀ lọ́hùn níbẹ̀ òun ó sì yàn náà fìlà ẹgbẹ̀rún níbẹ̀ òun ó sì gba àwọn ẹjọ́ méje nídìí sàárè òun òun kan tó wàá fi ṣe ẹ rí i pé ziyaratul qubur náà lélẹ́yìí àmọ́ ó ti mú ẹbọ lọ́wọ́ ló fi jẹ́ pé ṣètọ́n yóò da nǹkan yorú máwọn èèyàn lọ́wọ́ yóò dàrú mọ́ wọn lójú àwọn èèyàn máa ṣe ṣírùkù wọn rò pé súnà làwọn ń ṣe. idan afaani wayambagi ó dáa pọ̀ ó lẹ́tọ̀ọ́ limani azima ala ziyara ẹni tó bá pinnu kó n fẹ́ lọ bẹ̀ sàárè wò anyata adaba bi adabia àwọn ẹ̀kọ́ èyí tọrọ mọ́ bíbẹ̀ sàárè kẹ́ni tọ̀hún kó gba ẹ̀kọ́ pẹ̀lú àwọn ẹ̀kọ́ náà wà yuhdhiru qalbahu fi ìtìyànìá kéèyàn ó jẹ́ kọ́ kéèyàn ó wálé nígbà téèyàn bá ń lọ síbi ìtìyàní ha ha ya'udu ila al-qubur aw al-maqabir ìgbà bá ń lọ ọbẹ̀ kéèyàn pe ọkèèyàn wálé pé kí ni títí mo fi ń lọ ọbẹ̀ wa yaqsud bi ziyaratihi kéèyàn wá gbèrò pẹ̀lú pé bíbẹ̀ tí mo fẹ́ lọ bẹ sàárè wò yìí wájú Allah ní ti torí ọlọ́run ni o wa islaha fasade qalbi àti láti tún lè ṣàtúnṣe àìdá tó ń bẹ nínú gbáyà wọn. thumma i'tabir biman sara tahta turab wa inqata'a 'anil ahli wal ahbab bákan náà kó bá lè ìtìbáàr yàtẹ́bír kó bá lè rí àríwòye kó bá lè rí àríwòye níbi àwọn èèyàn tí wọ́n ti di ara inú ilẹ̀ tí wọ́n sì ti kọ́tọ̀ á tí wọ́n ti já kúrò lọ́dọ̀ àwọn ará ilé wọn àti àwọn olólùfẹ́ wọn bó bá débẹ̀ òun náà mọ̀ kà àwọn tí wọ́n bẹ ń bí ọ̀gọ̀rọ̀ wọn náà níyàwó wọn lọ́mọ wọn lẹ́bí ṣùgbọ́n kò lè sí ìbáṣepọ̀ kankan mọ́ láàrin wọn àtẹ̀bí wọn bọ́mọnìyàn bá wá rí bẹ́ẹ̀ eléyìí yóò jẹ́ kí ìbẹ̀rù ọlọ́run kó mi ẹ̀mí ẹ̀ fàlẹ́tà amẹ́lì záyé hàlẹ́ mọ́dọ̀ mi ìkọ́wà rẹ̀ ẹni ń bẹ sàárè wò ó gbúdọ̀ máa ronú fàlẹ́tà amẹ́lì ẹ̀ fàlẹ́tà fàkàrọ̀ hàlà mọ̀nmọ́dọ̀ min ikhwan kí ni nǹkan tí ó jẹ́ ìṣesí àwọn tó ti rí kọjá nínú àwọn ọmọ ẹ̀yà òun wàdárọjà min akọrọ̀bẹ̀ wàdárọjà mọ̀nmọ́dọ̀ àti àwọn tí ó ti rí kọjá náà dárọjà mọ̀nmọ́dọ̀ sọ̀rọ̀ làfà kan fi sọ pé dárọjù kama dárọjà kúrò ní wàgàlẹ́hùn má gàlẹ́hùn. والمرء ها ليس بمخلد درج بمعنى مضى ودرج من أقرانه àtàwọn tí wọ́n ti rí kọjá lọ min aqranihi qarin aizemil sodiq àwọn tó ti rí kọjá náà àwọn ojúgbé àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ alábàárìn rẹ̀ yọ àmọ́ ronú pé bó o kí nìkan tí ó jẹ́ kọ́ndíṣàn wọn báyìí wọ́n sì wà nù sáré o la ya'lamuhu illa Allah kò sẹ́nìkan tó máa fọlọ́ látara pé èèyàn wá mọ yẹn ọkàn ò lè balẹ̀ èèyàn máa ṣàdúrà fún fún wọn ni. alladina balagul amal pàápàá jùlọ àwọn tọwọ́ wọn tẹ̀ tí wọ́n ń wá al amal una min al jamu amal amal. àwọn hope ní tí wọ́n ń fọkàn tàn mọ́ tọwọ́ wọn tẹ̀ ẹni tó ń tàn mọ́ kó wọ́n bímọ tọ́ pẹ́pẹ́pẹ́ tí òrọ̀ ọmọ bí ó padà wá bímọ ẹni tó ń tàn mọ́ kó wọ́n kọ́lé ó padà kọ́lé ẹni tó ń tàn mọ́ lu ó padà lu ẹni tó ń tàn mọ́ ipò kan ó padà nípò ẹni ń tàn mọ́ wọ́n dógóńgó tí wọ́n ń fẹ́ wàjámàul amwal wọ́n sì rówó kójọ láyé kayfa inqata'at a'maluhum kó máa ronú pé báwo ni ó ṣe jẹ́ pé gbogbo àwọn tí wọ́n ń gbìyè lágbìyèlé wọn yìí ó padà di nǹkan tó bọ́ mọ́ wọn lọ́wọ́ walam tughni anhum amwaluhum owó wọn kò rọ̀ wọ́n lọ́rọ̀ kò sí wọn láǹfààní kankan nígbà tó kú dé wà má ha turabu mahasina wujuhim èèpẹ̀ ó ti pa gbogbo ẹwà ojú wọn rẹ́ bó ti wulẹ̀ kẹ́ni ó lẹ́wà tó lọ́kùnrin àbí lóbìnrin wọ́n bá ti gbé sínú lẹ̀ tó di ọ̀sẹ̀ kan ẹ lọ wú jáde ẹ lè rí ẹwà yẹn bẹ̀ mọ́. wàftaraqat fil qubur ajza'uhum gbogbo eríkèéríkèé ara wọn ó ti fọ́nká nínú yẹ̀pẹ̀ níbi tí wọ́n sin wọ́n sí. Si wàtàrọ́mọlá bàdùhùm nìsàúhùm àwọn ìyàwó wọn lẹ́yìn wọn wọ́n ti dòpó tàrọ́mọlá mina rọ́mọlá wàṣàmọlá zulul yutmi awladahum ìyẹpẹrẹ ìjọmọ òrukàn ó ti mú àwọn ọmọ wọn dàrú ó di ọmọ tó ṣe wípé family ní decide lórí ọ̀rọ̀ rẹ̀ tí àlámọ̀rí rẹ̀ kan bá délẹ̀ wọ́n ṣe pè pàdé fámìlì lórí ọ̀rọ̀ rẹ̀ kò sí pé bàbá rẹ̀ lélẹ̀ òun fẹ́ ṣe nǹkan báyìí. وليتذكر آفات الانخداع بالأسباب والركون إلى الصيئة والشبع kọ́mọ ènìyàn tó bá lọ bẹ sàárè wò kó máa gba wáàsí kó máa rántí àfáàtúl inìkìdáì mamana afat afat bimana aib àléébù wọ́n ní afatul kadhib anisia àléébù tí ń bẹ níbi irọ́ pípa òun náà ni pé onírọ́ yóò ti gbàgbé tó sọ lánàá àwọn ìpínlẹ̀ ti gbàgbé ní bóun àyẹ́sọ lánàá rẹ̀ àléébù àlè iní khidai ìmọ̀ kó ìtànjẹ bil asbab pẹ̀lú àwọn asbab kí náà gbàlọ́ pẹ̀lú asbab asbab ni gbogbo àwọn nǹkan àwọn means àwọn nǹkan tá a ní bùkátà sí kọ́wọ́ bá lè tẹ̀ nǹkan kan so warukun ila sihati wa shabab kó sì máa rántí àléébù tí ń bẹ níbi ìtànjẹ pé ọ̀dọ́ sì ni mí mo lálàáfíà kó rántí àléébù tí ń bẹ ń bẹ o wàlmẹ́lì ilàláhùn wàláì kó gba wá sí kó rántí ìtànjẹ tó ń bẹ níbi kéèyàn máa gún rí lọ síbi eré àti fàájì ní gbogbo ìgbà wàhánà wùlà buddha sọ irun ilà masiri tó bá jẹ́ bẹ́ẹ̀ gbẹnikẹ́ni tó bá lọ bẹ ìtẹ́wò kó mọ̀ wípé òun náà ń padà bọ̀ wá sẹ́rí sí ibi táwọn ènìyàn yẹn sẹ́rí sí o wàyàtàfàkàr fi hàlì mayit kó ronú nípa ìṣesí ẹni tó jáde láyé kayfa tahaddamat rijla bóò ní ẹsẹ̀ rẹ̀ méjèèjì bóò ló ṣe kú rírì tí ò ṣe gbé mọ́ wasalat àyìnà bákan ojú rẹ̀ méjèèjì salat bíbà téèyàn da omi tó mi dànù omi ojú ìmọ́lẹ̀ ojú gbogbo ẹ̀ ti dànù wà ákàlà dúdú lìsáàni àdúdú kòkòrò èdè ó ti jẹ gbogbo ahọ́n rẹ̀ tí fi máa ń sọ̀rọ̀ bá lọ wo gbàdújáde láàrin bí oṣù kan ẹ̀ nira àwọn yẹn bẹ̀ mọ́ ahọ́n ló fi ń kọrin lálórin ọ̀dà oníwọ̀lọ́ lẹ́nu ẹ̀ ọ̀dà kò sí wàhálà wọn ló fi ń sọ̀rọ̀ ẹ̀yìn ló fi ń ba tọmọlàkejì jẹ ló fi ń ṣòfófó ló fi ń ṣe jàǹbá ló fi ń sọ̀rọ̀ àlfàṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àfààní ká lọ rántí bí ìdín ó ti jẹ ògbó àwọn wà ábúlẹ̀ tùrọ́bù àsìnáàna bí èèpẹ̀ bí ó ṣe sọ eyín di nǹkan tí ó kù kẹ̀kẹ́ pé kọ́mọ nìyẹn ṣe kí ni o wọn lọ rántí ẹ nígbà téèyàn bá lọ bẹ sàárè wò àwọn nǹkan yẹn lùwọ́ náà máa rò nínú ẹ̀mí tó bá lọ bẹ ìtẹ́ wò sọlọ́bìlì jẹ́ pé èèyàn máa ṣàǹfààní látara bíbẹ ìtẹ́ yẹn wò tí ò ní ṣe pé yẹn ó tún kó sínú ẹ̀ṣẹ̀ nínú àwọn bídíà táwọn èèyàn máa ń ṣe lábẹ́ súnà yìí bídíà òun ni kéèyàn ó ti gbádẹ́rù kó ló ń fẹ́ lọ bẹ sàárè kan wò nílùú mi bídà ni kódà bídà yìí déyìn ò bá sọ́ra ó lè fààyàn lọ síbi ṣírkùlẹ̀ asgar déyìn ò bá sì sọ́ra ó lè fààyàn lọ síbi àṣírkùlẹ̀ akbar èèyàn kì í digbádẹrù kóun fẹ́ lọ bẹ sàárè kan wò kò lẹ́tọ̀ọ́ bí bá fẹ́ lọ sí ziyara makabir kó jẹ́ nínú ìlú téèyàn wà lọ́wọ́ jẹ́ pé kò sí nínú sunna kéèyàn ó ní òun fẹ́ lọ ṣe ziyara tó ń bá lọ ṣiṣẹ́ hajj òun fẹ́ lọ ṣe ziyara kábàrí anabi sallallahu alayhi wa sallam la ziyaratu almasjid nabawi mọ́ṣáláṣí anabi lèyàn lọ ṣe ziyara kì í ṣe sàárẹ̀ anabi tó bá lọ jẹ́ pé kò sí sàárẹ̀ anabi nínú mọ́ṣáláṣí yẹn ni ìbámu ní ìtumọ̀ kankan èèyàn bá èèyàn ò fojú kan èèyàn ò mọ̀ gan ṣùgbọ́n nítorí pé sàárẹ̀ yẹn látara pé fífẹ̀ mọ́sálásí ó ti kó sí inú masjid ìdí ìtò jẹ́ pé tó bá ṣe ṣe ziyara masjid nabawi torí pé hadith sọ la tushaddu rihal eh, illa fil masajid thalatha èyí dìgbàdẹrù kó n fẹ́ lọ kírun mọ́sálásí kan àyàfi àwọn mọ́sálásí mẹ́ta yìí masjid haram wa masjid hadha wa masjid al àwọn mọ́tàlásí mẹ́tẹ̀ẹ̀ta lèyàn máa ti gbádẹ́rù wípé èèyàn fẹ́ lọ yẹn fìlà ń bẹ̀ èèyàn fẹ́ lọ ṣe ẹ̀yìn tìkáàfù ń bẹ̀ kò sí nínú súnà kéèyàn fi gbogbo àkúrẹ́ lẹ̀ kó lóun fẹ́ lọ ṣe tìkáàfù ní àríṣe kọ́lámbàdà àwọn èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ hàzà lè sàmì nà súnà láti ṣàtò rihal ilẹ̀ àfẹ́lẹ́ masajid thalatha ṣé ni kọ́dà kọ́ mọ́ ju ìtẹ́ ẹ̀yẹ lọ ẹ lọ ṣe tìkáàfù ẹ̀ náà bẹ́ẹ̀ torí pé ibi tó wọ̀ tí ká dìgbà dẹrù lọ bẹ́ẹ̀ a fẹ́ lọ sí ziyara rẹ̀ ni àbá fẹ́ ṣe tíká fún bẹ́ẹ̀ ni àbá fẹ́ yan náfìlà kan bẹ́ẹ̀ ni mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yẹn náà ni masjid nabawi masjid haram ní kaaba ní maka masjid nabawi fi madina ti munawwara bákan náà masjid al-aqsa ní jerusalem. Ah, lábẹ́ eléyìí. أفاني يا من يسيخ إلى داعي الشقاء وقد نادى بإن عيان الشيب والكباب إن كنت لا تسمع الذكرى ففيما ترى في رأسك الواعيان السمع والبصر ليس الأصم ولا العمى سوى رجل لم يأده الهاديان العين والأثر لا الدهر يبقى ولا الدنيا ولا الفلك الأعلى ولا النيران الشمس ها والقمر لا يرحلن عن الدنيا وإن كره فراقها ثاويان البدو والحضر آه wọ́n mú abiyatu shiri kan wá abdullahi ibn muhammad al-andalusi àwọn ni wọ́n kọ ẹ̀sùn orin náà wọ́n ni yáa máa ń yẹ séèkù ilẹ̀ dá ìṣàkọ́ ó ní mo pè wọ́ tọ́ǹ tẹ́tí gbọ́ olùpèpè orí ibú òun náà ni ṣètọ́nù níbo lè ṣètọ́nù ṣètọ́nù pèpè síbi oríire là ibi orí ibú òun ni ṣètọ́nù máa ń pèpè sí i wakọd náà dàbí iná ìyáàn àṣẹ́ìbù wàlkìbà bẹ́ẹ̀ sì ni àna ìyáàn olùtúfọ̀ olùṣèkìlọ̀ méjì kan bẹ náà dàbí tó ti ń pe ọmọnìyàn láti ẹjọ́ yìí tó ń túfọ̀ ara rẹ̀ fún kí ni olùkìlọ̀ méjì náà àṣẹ́ìbù wàlkìbà tí ewu ọba wo rẹ orí funfun kan bẹ owó orúngbọ̀n rẹ funfun díẹ̀díẹ̀ ti jáde ń bẹ wàlíkíbà àgbà ìwọ náà rí i pé àgbà ti ń dé nǹkan méjèèjì yẹn ó ń rẹ fún ọ ni nídẹ̀ ń ṣe wáàsí fún ọ ó yẹ kó gbọ́rọ̀ nǹkan méjèèjì yẹn ju olùpèpè sí orí ibú lọ. in kunta la tasma'u dhikra fa fima tura tó bá jẹ́ ni tí o máa gbọ́ wá sí dhikra tó bá jẹ́ ni tí o máa gbọ́ wá sí bá bá ń ṣe wá sí ó lò ráyè bá bá ní ọgbọ́rọ̀ ọlọ́run ó lò bí sí ṣùgbọ́n ò o ò miss news nta ó kó ìwé ìròyìn o miss yẹn ṣùgbọ́n lójúmọ́ ọlọ́run ti wá ayé dìrọ̀rùn kódà èèyàn lè jókòó ní ọ́fíìsì èèyàn lórí sẹ́ẹ̀tì rẹ̀ ọlọ́run lọ́mọ yìí tó lè kó síbẹ̀ kéèyàn ó wá pé lójúmọ́ jù gbọ́ kan gbọ́ kan ẹ̀rì gbogbo kí rẹ̀ káàdì míì ó lè kó five hundred ó lè kó sínú àbúrò ni kéèyàn á máa gbọ́ kọ̀ọ̀kan lójúmọ́ máa gbọ́ kọ̀ọ̀kan lójúmọ́ kàkàkọ́ káwọn èèyàn ó ṣe bẹ́ẹ̀ àwọn èèyàn ó ní iye orin tẹ́lómi máa gbọ́ lójúmọ́ álbọ̀mù orin tí ó gbọ́ lójúmọ́ bí ọba ti gbọ́ ara rẹ̀ ò yá ẹ̀wọ̀n àwọn drivers tẹ́ ẹ bá ní kó mọ́ kó mọ́ gbọ́ orin ó lè sọ̀kalẹ̀ inú ọkọ̀ pé òun ó sùn o ẹ wo bí ṣe tọ́nu ó ti ní àlákọ́ kínní yẹn pẹ̀lú làákàyè rẹ̀ sòláfà fi sọ pé nkúntàlà tẹ̀sán òtẹ́kọ̀rọ̀ tí òyì bá gbọ́ wá sí fàfíìmà turọ fàfihìmà níbo lọ wá níbo ló níbo fàfihìmà yakunu najat níbo ló wá ti fẹ́ là fàfihìmà wọn kà ṣe hàlẹ́ fẹ̀rẹ̀ fàfihìmà níbo ló ti wá fẹ́ mọ̀nà tó ìbá gbọ́ wá sí àwọn àgbàlagbà wọn ní kò kéwú kò béèrè bóun ni ó ṣe kí o bóun ni ó ṣe là turọ ẹ̀yà turọ. mò ń pè yín èèyàn ẹ bá ní àtúrọ̀ ẹ̀yìn èèyàn ẹ bá ń dá sí fi rasik bẹ́ẹ̀ sì nínú agbárí rẹ àlùwá ìyáni nǹkan méjì kan ń bẹ tí wọ́n ń sọ nǹkan de nǹkan mọ́lẹ̀ gbogbo ohun tó ń fetí gbọ́ pátá etí ń ẹ̀ kalẹ̀ gbogbo ohun tó fojú rí pátá ojú so ìjọ àgbéjà kì á mọ̀ gbogbo ẹ̀ ní ó pìrìsẹ́ǹtì gbogbo tó fojú yẹn rí ìwọ náà kéèsì tó bá rí kankan láàárọ̀ bọ́ bá dúró tó tún fẹ́ tó fẹ́ kí brain ò tún gbé àwòrán padà yóò gbé wá àbí ò ní gbé wá bó ṣe rí kankan yẹn ìyẹn náà gbé wàtẹ́ pé ó ń take picture ojú wa ń ya àwòrán kíní yẹn ẹni tí ó wọ ọkọ̀ wà nù ọkọ̀ tọkọ̀ ní accident rí kọ́lọ́n kó má mi sọ rẹ̀ sọ wa. So tí n bá ń lọ nu ọkọ̀ níjọ́ mi tí bírèdì rẹ̀ bá gbé ìṣẹ̀lẹ̀ yẹn wá jìnnìjìnnì ó sì máa mu bó ṣe ṣẹlẹ̀ òun ọpọlọ rẹ̀ ó gbé àwòrán yẹn kíní yẹn wá abẹ́ni tó fẹ́ fọ express lálẹ́ tó ti wọ̀ tó tó ti wò sí torí pé express dá ọbọ̀ sáàrin ọ̀nà tírélà àti tírélà kan bọ̀ tán náà ni ọkàn tán náà yìí ó sì ti wà láàrin jẹ̀mọ́ kọ́lọ̀ wa la ẹni yẹn níjọ́ bá tún táwò tí bẹ́ẹ̀ rẹ̀ bá tún gbáwòrán kínní yẹn wá ara rẹ̀ ó ṣe gírì abẹ́ẹ̀kọ́ sòlóbi túmọ̀ sí wípé gbogbo àwọn nǹkan yẹn bíi rìkọ́dà kan bẹ lójú yẹn ó ń rìkọ́dù gbogbo nǹkan tá a rí lóbi jẹ́ pé àwọn míì níbi tí wọ́n wádìí ìmọ̀ ìjìnlẹ̀ dé tẹ́nìkan bá pa ẹnìkan tú ojú ẹni tí wọ́n pa òun lè ráwòrán ẹni tó pa á àwọn kan sì wádìí jìmọ̀ ìyẹn débẹ̀ pé ẹni tó pààrùn ló fi jẹ́ pààrùn mìíràn fẹ́ pa àwọn ó dì nǹkan máa lójú lójú yẹn ń rìkọ́dì ẹni yẹn ojú wa àti etí gbọ́ wa wàáyán ayé hafidọ́n wọ́n ń sọ wọ́n ń dì mọ́lẹ̀ gbogbo àwọn kata ń gbọ́ àti nǹkan rí lànà bisalòlá aleyhi wa sallam lànà bisalòlá pé man kana yu'minu billahi wal yawmil akhir falyakul khayra aw liyasmut àfáàní lẹ́sẹ̀lẹ̀ asọ́mù kìí ṣe adití kò sí kò sí kò sẹ́ni tá a lè pè ládití wàlẹ̀lẹ̀ àmà kò sì sẹ́ni tá a lè pè ní afọ́jú síwà rọ́jùlẹ̀ tí kìí bá ṣe arákùnrin kan lámúyá adìhìl hádìyáni olùfinimọ̀nà méjì kò rí ìfimọ̀nà ń tiẹ̀ òun gangan la fọ́jú òun sì ni ó di ẹni tí olùfinimọ̀nà méjì kan tí ò bá ti rí ìfimọ̀nà kí ni ó ta ní olùfinimọ̀nà méjèèjì náà àlẹ́ àyínú ojú báyìí wọ̀lẹ̀ atharu àti kí lọ́lọ́run wí kí lànàbí wí ọlọ́run alámìnà jàálẹ̀ àìnáyí wàlẹ̀ sáànà wọ̀ṣẹ̀fàtẹ́yìn wàhádé iná òun àjẹ́lẹ̀ ọlọ́run fún lójú báyìí ó rí tó da tí ò dá ọmọ ó tún wá kà nínú ọ̀rọ̀ ọlọ́run tí méjèèjì ń tó o bá ti tibẹ̀ gbá wá sí a jẹ́ pé ojú tó gbé síwájú kò ṣàǹfààní. ladaharu yabqa wala dunya wala falak wala falakul ladunya ladaharu yabqa ìgbà ò lè máa lọ bí òréré ìgbà kan ò lè máa ṣẹ́kù lọ láéláé ẹ̀rí táwọn náà bá ń sọ̀rọ̀ nígbà ayé Abíọ́lá nígbà ó ti di nígbà so ìgbà tó ń ti lọ yẹn ìgbà tí ya ti stop ẹlòmíì ti ti resume Dangote abẹ́ẹ̀kọ́ gbogbo ẹ̀ náà yọ padà di nígbà ayé lágbájá àgbà àtàjókòó iná yọ padà di nígbà ayé lágbájá nígbà ayé lágbájá yọ padà dàbẹ́ làdáàrú yẹ bẹ̀kọ́ ìgbà ò lè máa lọ bí òréré wàlà dúnìyà ayé gan fún ayé gẹ́gẹ́ ẹ̀ ń gbọ̀ bá lóun ní kú ọlọ́run tó lóun fẹ́ kò parí ọ wà nù lé mìrẹ́ǹtì ni ọ láńlọ́ọ̀dù ló ń fẹ́ tún lé ṣe àwọn ó sì ó wò ni ó tún mi kọ̀ wá ni kò sí abẹ́rẹ́ tó lè lé mi jáde nílé tó bẹ́ẹ̀ nígbà bá gbé gbúdo sàwá wọn ó wò wọ náà mọ́ ọlọ́run tó ní ilé ayé ní ilé ayé kankan fúnra ẹ̀ kò lè yọ parẹ́ wàlẹ̀ alifalak alifalak mina aljamu wàlẹ̀ aflak hmm? wàkùlùmfì falakin yasbahu falaku níbí òun náà ni wọ́n ń pe àwọn nǹkan ní galaxy nínú geography àwọn majmu'atul kawakib wan nujum àwọn àkójọpọ̀ àwọn ìràwọ̀ àbí ojúpo ibi táwọn ìràwọ̀ yẹn máa ń gbà kọjá wọ́n pe aflag wal ajramu samawiya ó òṣùpá oòrùn àtàwọn míì tá ìràwọ̀ mi ń bẹ tó ju gbòlẹ̀ ayé lọ nínú àwọn ìràwọ̀ tí ó ń bẹ ní sámà àfáàní wàlẹ̀ falẹ̀kùl àlà àwọn ìràwọ̀ tó ń bẹ ní òrírí tó jìnà jìnà jìnà tó ga ní sámà àwọn náà ò ní máa ṣẹ́kù lọ gbogbo wọn padà kúrò bẹ́ẹ̀ wàlẹ̀ ànìrán ìmálẹ̀ tí ń tàn méjèèjì náà ò ní máa ṣẹ́kù àṣàmṣu wal ìmálẹ̀ iná wọ́lá nìran iná ìmálẹ̀ tá à ń rí kò lè máa ṣẹ́kù ìmálẹ̀ tí oòrùn wàlúkọ́mọ́ra tó ṣùpá làyẹ̀rì halan ani dúnìyà jẹ́ kó yọ ọmọnìyàn ó rìnrìn àjò kúrò nílé ayé o wàyìn kẹrì ha kódà bó ṣe pé ẹ̀mí ọmọnìyàn ó kọ́ ọ kó wọn kúrò mbẹ wà ń kẹrẹ àfihàn ọkọ ha kódà bó ti pé ẹmí ọmọ nìyẹn kọ ẹ kódà bó jẹ pé wà ń kẹrẹ a asàwìyáni fìrọ ọkọ ha kódà bó ti pé asàwìyáni sàwá dẹ́kàlà àwọn sákàánì kéèyàn ò gbébi kan àtàwí àsákìn lọ́lọ́sọ̀ọ́ náà al-Qur'an al-Karim ọ̀bùlẹ́mùsítọ́nù rọ̀dìm. مثواها ثوا دخل سكن so athawiyan albadu والحضر، àwọn èèyàn méjì tí wọ́n ń gbé oko abẹ́ni tí ń gbé náà lù wà ń kẹ́rì àfẹ́rọ́ ọkọ̀ ha bó tilẹ̀ jẹ́ pé àwọn méjèèjì wọn ò kórìíra káwọn kúrò lẹ̀ ayé ṣùgbọ́n kò sí àtẹni tó ń gbé gbòòrò àtẹni tó ń gbé aṣọ rọ̀kì àtẹni tó ń gbé ọ̀dàlẹ̀ eh, rọ́ọ̀kì àtẹni tó ń gbé gbogbo everybody eh, so wọ́n mú àbúyá àtúnyẹ wá láti jẹ́rìí sí ọ̀rọ̀ tí àfa yìí ń sọ ah, abdullahi bin muhammad al-andalusi aṣẹ́ntẹ̀rìíní aṣẹ́ntẹ̀rìíní òun ló ṣe dáhùn àbúyá àtúnṣe rẹ̀ so hada àbúyá àtúnṣe ṣe ala. Ah, بحره مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل لا يرحلن عن الدنيا وإن كره فراقها ثويان البدو والحذر مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل مستفعل فاعل ومن أكثر ومن أكثر ذكر الموت أكرم بثلاثة أشياء ẹni tí bá jẹ́ ẹni tí máa ń rántí ikú lọ́pọ̀lọpọ̀ ọlọ́run yóò pọ́nlé pẹ̀lú àwọn nǹkan mẹ́ta ومن أكثر ذكر الموت أكرم بثلاثة أشياء ẹnikẹ́ni tí ó bá máa rántí kú wọn ò pọ́nlé pẹ̀lú nǹkan mẹ́ta àkọ́kọ́ nú ẹ̀ tààjílù tàùbà ẹ̀rí kò ní máa fi tútú bá dọ̀la tó bá ṣẹ̀ṣẹ̀ kan yóò kánjú yóò tara ṣẹ̀ṣẹ̀ láìsí máa tọrọ àforíjì tí ó bá lọ sọ́dọ̀ lọ torí pé yóò mọ̀ rò pé ìṣẹ́jú àyà sásìkò tó ń wá yẹn òun máa tó lè ṣẹlẹ̀ kó máa lọ pàdé ọlọ́run pẹ̀lú ẹ̀ṣẹ̀ yẹn tààjílù tawba wa qana'atul qalbi yóò ní ìtẹ́lọ́rùn ayọ̀ ọkàn yóò wà fún ayọ̀ ọkàn ìtọ́lọ́run bá ń ṣe fún yóò jẹ́ máa tẹ́wọ̀n lọ́rùn ẹlẹ́ẹ̀kẹta nashatul ibada yóò jáfáfá níbi ìmọ̀sánlọ́ tán bá ní iṣẹ́ ládàá kan bẹ́ẹ̀ ah, yóò tètè fẹ́ ṣe torí pé nígbàgbọ́ pé gbogbo ẹ̀ lọ́wọ́n bá ń bò ń kọ́ lẹ̀ kóun ò lọ opportunity àti ṣiṣẹ́ ládàá tó pọ̀ kó tó di pásìkò tó so àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn ọlọ́mọ fi ń sàpọ́nlé fún ẹni tó bá máa ń rántí òkú lọ́pọ̀lọpọ̀ tàjílù tọ́wọ́bá tó bá ṣe ẹ̀ṣẹ̀ kan yóò tètè lọ tó bá kọ̀nà àtìlọ́kọ́lù ọkàn rẹ̀ yóò nítẹ̀lọ́rùn yóò máa ṣiṣẹ́ lórí tó need yóò avoid the excesses ní tó ní bùkátà sí òun lẹ́rìí tó mọ̀ struggle lórí tó bá ti rí ní tó ní bùkátà sí bọ́lọ̀ bá wá fún ní gbogbo àwọn èèyàn náà fìlà ní ó jẹ kò ní ṣe wàhálà lórí èèyàn yóò ní kọ́ pẹ̀lú nǹkan tí ọlọ́run bá subhanahu wa ta'ala tọ́lọ́run bá ti ṣe fún lẹ́fìmọ̀ ọ̀rọ̀ pọ̀lọpọ̀ ẹlòmíì lẹ́nu ó ti jẹ́ ó ti yó tán ó tún lọ ń ṣeré bẹ́núbẹ́nú nítorí pé kò ní at the end of the day gbogbo nǹkan tí ó ní òun náà yọ tán ọwọ́ tún ní tẹ nǹkan tí ń ṣe kíni tó ń wá kọ̀nà àlùkọ̀nà àtúkánzù kéèyàn láyọ̀ ọkàn pẹ́pẹ́ ọ̀rọ̀ kan ni tí kì í tán ìlú àwọn sọ̀hábà yìí èyí ó máa rò pé olówó ni wọ́n ṣùgbọ́n ayọ̀ ọkàn ni wọ́n ní tí wọ́n fi mọ́ dàbẹ̀ ní pé wọ́n ní èyàn wọ́n ní wọ́n lè mọ́ ní gbà mí ṣùgbọ́n yìí ó sì máa rò pé ẹni pé fi gbogbo ìlú jọ tí ò bá ti láyọ̀ ọkàn òṣì ò ní kúrò ní ìgbésí ayé bíi pé kò ní kò ní kò ní kò ní ṣùgbọ́n àìláyò ọkàn àìnítẹ́lọ́rùn yẹn èyí tó ní ìyẹn kò ní ṣe láǹfààní bẹ̀lẹ̀ ìtàsí páwọn èèyàn ṣàǹfààní látàrẹ torí a máa rí a máa bí máa fi máa gíjẹ kọ torí kọ́ mọ́ bá fowó ọbẹ̀ lẹ́nu ilé torí káwọn èèyàn bá mọ̀ pé yóò ń gbádùn káwọn bá mọ̀ pé ní yóò fi àjẹrẹ yóò fi jẹyàwó yóò fi jọmọ torí kó ní tájẹ́tì kàdí ń fọkàn sùn ó ní tájẹ́ẹ̀tì kan tí tí ń fọkàn sùn arákùnrin kan ọ̀rẹ́ rẹ̀ lọ sí umrah ọ̀rẹ́ rẹ̀ wá sọ pa ọ̀rẹ́ òun ìwọ náà lọ <laughs> èló ni òun náà bíi three hundred thousand three hundred thousand <laughs> níbi tí nǹkan ẹ̀dí tó bá three hundred thousand wọ́n rà lẹ̀ three hundred thousand tó bá dẹ̀ lọ ọdún kan ilẹ̀ yẹn tó bá lọ kan òun ò ní ta three hundred thousand èmi bọ̀ lọ tó bá lọ ọdún kan ṣé ó di umrah times two ní tí sọ fún mi ẹni wá ní bóyìí ṣe wà wọn o ó ní owó lọ́wọ́ jù lọ ṣùgbọ́n tẹ bá rẹ ní ti ń sọ̀rọ̀ náà pàhùrù báyìí kan báyìí ni ẹ lè rí àtàrù mo ní sọ bí ó ṣe mọ ẹ bá lọ náà nù ìgbà tí mo ní ẹ wo bó ṣe fẹnu kéré agbára Ọlọ́run mo ṣe múra tó bá dọ̀rọ̀ tí ń bọ̀ sí ọ kò jọ lójú rárá nítorí rẹ fún mi ṣòdí nìyí tó fi jẹ́ wípé ẹnikẹ́ni tí ò bá ti ní ayọ̀ ọkàn tí ò bá ti ní tẹ́lọ́rùn n tó ní òtó nǹkan yẹn ẹlòmíín bẹ lọ́n pé títò ń bá tiẹ̀ ti rí báyìí kò ti tó ìwọ sì sọ pé kì í ṣe kankan lẹ́ẹ̀fì máa rẹ lómi gbà eléyìí ọlọ́run bá kà ṣe lélẹ́lẹ́ kíṣìn ni ànídúgba bẹ́ẹ̀ nìkan ní orí kankan bẹ́ẹ̀ nìkan ní orí kankan so a gbọ́dọ̀ ní ayọ̀ ọkàn ká dunnú sí nǹkan tí ọlọ́run wa subhanahu wa ta'ala tó bá ṣe fún wa wa nashatul ibada ọlọ́run sì tún máa ń kẹ́ ẹni tó bá máa ń rántí ikú dáadáa ìmọ̀ ń jáfáfá nídìí ìjọsìn nashaad fil ibada ó máa ń jáfáfá nídìí ìjọsìn wàmà nasiya al-mauta uqiba bi thalathati ashya ẹni tó bá máa ń gbàgbé ikú tí ìrònú nípa ikú ọlọ́run ó fìyà jẹ pẹ̀lú àwọn kan mẹ́ta kan àkọ́kọ́ náà taswifu tawba mina sawfa taswif yóò máa fi tútú bá dọ́là pé sawfa sawfa sawfa hada taswifu at-tawba yóò máa tó bá ní kó túbá yóò ní òun ti gbà pẹ́sẹ̀ níbẹ̀ ti sàlà tó bá ní ẹ̀sìn à wọn ò fẹ́ ká jáwọ́ níbẹ̀ tó bá di ẹ̀sìn à tó bá níbẹ̀ fàájì ẹ jẹ́ kú ẹ̀ kan lu ọdún yìí tó ń bá lò dé lájì ẹ̀sìn wọn wà mọ̀ pé òun òun tán yẹn ọdún bá tún pé ẹ̀ tó bẹ́ẹ̀ ni pé obìnrin kan ló kù lọ́wọ́ nínú àwọn bíi fifteen òun já ń já wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ yọ kàn tó kù yìí ẹ fún lọ́dún kan wọn máa bó wọn sọ̀rọ̀ àmàrà torí pé àṣọ orí ẹni àìhọ́jọ́ kan yorùbá ní àṣọ orí ẹni táyé tí àìsí kan n tẹ́ ń pè láàṣọ máa ṣọ bí kókó wájú orí báyìí n tí ó gbìyànjú wa mọ̀ ọ́ máa so orí yẹn ọkànlélọ́jọ́ kan bá jáde kò ti fakún bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ mọ́ sẹ́yìn pé gbogbo ojú náà gbogbo wọn àwọn èèyàn expect kí wọ́n tún rí wọn ah ah ṣé ò sí ah ah yóò create alarm abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n rárá ń rẹ̀ díẹ̀díẹ̀ àwọn èèyàn lè tètè fura wọn ò mọ̀ rò pé bọ́yọ̀ ń ra fún rẹ̀ ni ọ̀rá rẹ̀ díẹ̀díẹ̀ yorùbá sọ pé àásù orí ẹni táyé ti mọ̀ ni mọ̀ àyẹ̀họ́ ọjọ́ kan ẹni yẹn wà sọ pé irú ẹyọ kan tó kù lọ́wọ́ òun òun ò lè jẹ àjọ kan wọn á máa títí hàtà àtìyàwó yàtọ̀ títí tí òfin kúlẹ̀ rẹ̀ nasala salama sọ ló fi jẹ́ pé tẹ̀síwìfù tàwùbà ìmọ̀ àfi tútú bá dọ́là àbí ìmọ̀ àfi dáadáa nínú ẹ̀sìn dọ́là wọn náà máa ṣe báyìí nínú súnà pé ṣe ẹni tí ń bá lówó èmi náà máa ṣe báyìí tí ń bá ríṣẹ́ èmi náà máa ṣe báyìí tí ń bá graduate èmi náà máa ṣe nǹkan báyìí lọ sunna so nínú àmì orí ibu ni ọ̀pọ̀lọpọ̀ sọ wà mẹ́rin wàtàríkù rídọ̀ bìlìkàfáf kéèyàn ó sì má máa yọnu sí ìtọ́lọ̀wọ̀n bá wá fún yẹn tó ṣe níwọ̀ntúnwọ̀nsì anabi sallallahu alayhi wa sallam anabi ne kọrẹ afla kamsa anabi ne kọrẹ aflaha man aslama wa ruziqa kafafa wa qana'ahu Allahu bima ata ṣe ọlọ́run ọba ní onítọ̀hún ti ṣoríire man aslama ẹni tó bá jẹ́ mùsùlùmí wà rúzìkọ kàfáfá tọ́lọ́run ọba ṣe ìjẹ́mu ẹ̀ ní wọ̀ntúnwọ̀nsì wà kọ̀nà àwùlọ́hù bima àtà tọ́lọ́run ọba sì tún fún ní ayọ̀ ọkàn pẹ̀lú nǹkan tọ́lọ́run ṣe fún alkafaf òun náà ní kọ́lọ́run ó ṣe oore èèyàn kó ṣe níwọ̀ntúnwọ̀nsì o o ṣàìmọ́ni o si n'iju níjù bá ṣe fẹ́ dà nínú àdúrà tọ́jọ́ dùn áwùmọ̀ àtọ̀ wọ́n ní pé Allahumma atina mina dunya ma taqini fitnataha ìrẹ̀ ọlọ́run nínú ilé ayé fún mi èyí tí ó là mí níbi fìtínà ayé ṣe fún mi tí n fi lè kó sínú fìtínà ayé nínú àwọn orílẹ̀ ayé èyí tí mo ní bùkátà sí tí ó là mí níbi fìtínà ayé wàtúnéèní àlìyá èyí tí ó rọ̀ mí lọ́rọ̀ tayọ kí n máa wojú ẹnìkan wọ̀yẹ̀kúnnù balagan li ila ma huwa khairu minha èyí tí ó jẹ́ in tí ó jẹ́ atọ́kùn mi tọ́wọ́ mi ò fi tẹ in tó lóore jù láyé ń bì àwọn orí ayé téèyàn máa ń ní kí fi rọrùn bẹ́ẹ̀ ọlọ́pàá ṣe àwọn àdúrà táwọn sálàfù máa ń ṣe nìyẹn níjẹ́ pé Allahumma kaththiri mali Allahumma ij'alni millionaire ṣùgbọ́n ẹ bá dé tọ́ọ̀tì tí wọ́n máa sọ ni pé somebody somebody should say so so so by next year all of by next month next week I was told now that somebody will become multi-millionaire by next week somebody say oh yes oh yes oh yes so wàhádà gbogbo àwọn eléyìí Islam ọ̀sọ́ bẹ́ẹ̀ fún wa mùsùlùmí yìí sọ pé òun fẹ́ di lówó mùsùlùmí ò ní kọ́ lọ́n kó rọ̀ lọ́rọ̀ tọ́lọ́n bá ti rọ̀ yàn lọ́rọ̀ bówó bá wà bí ó sálàfíà kọ́ bówó bá wà bí ó sálàfíà bówó bá wà bí ó sẹ́sìn kọ́ sùmọ́tọ́lọ́n bá rọ̀ yàn lọ́rọ̀ yóò rọ̀ lọ́rọ̀ àlàáfíà yọ̀rọ̀ rẹ̀ ẹlòmíín bẹ tọ́lọ̀wọ́n bá fún ojú kan pè ní multibillionaire rẹ̀ kí láǹfààní multibillionaire tẹ́nìkan ò tara rẹ̀ sórí rí akátàǹsá ń gbọ́ náà ni pé nǹkan àtẹ̀bá tún dọ́nà èkó ó ti ti lọ ń kọ́ àwọn estate kan síbẹ̀ bẹ̀bá tún dé kìnní kan ó ti ti ń kọ́ àwọn kìnní kan síbẹ̀ nǹkan àti gbogbo àwọn tírélà ti ń lọ yẹn three hundred ìjọ kan ló rà ẹ̀ kí ni ìwúlò ẹ̀ a sì lè rẹ́ nìkan báyìí tó tara rẹ̀ sórí rẹ̀ ẹlòmíì sì ń bẹ gbogbo ohun tí ń rí lóṣù bí alótú twenty thousand naira ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sì ṣàǹfààní látara rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn sì ṣòwò látara rẹ̀ ẹni yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ ju èèyàn lọ èyí ò ní mọ̀ ní máa ń tọ́ lọ́dọ̀ ọlọ́ subhanahu wa ta'ala torí pé ọ̀ràn ni tóun nìyẹn yóò rojọ́ lórí tírélà three hundred lórí ilé estate nǹkan káàkiri yẹn tẹ́nìkan kò ṣàǹfààní bẹ́ẹ̀ yóò rojọ́ lórí ẹjọ́ bí alkiyamu torí ó jẹ́ pé téèyàn bá ń tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run kéèyàn ó máa ṣe làákàyè lórí bí ó ṣe máa tọrọ àdúrà ọ̀tàkáàsù lè filẹ̀ ìbádá nínú àdánwò tí máa ń ṣẹlẹ̀ tọ́mọnìyàn ọba ti máa rántí kú òun náà ní ká máa fà kùn níbi ìjọsìn tán bá ní nǹkan kan ṣe ìjọsìn ní kára rẹ mọ̀ ṣe tọ́ba rántí kú kí á ló dìde lọ́lọ́ sí lẹ́yìn jẹ́ kí tọ́ba ní ẹnìkan jáde láyé jẹ́ kírun sí la ń àwọn apèrò lọ ẹ gbogbo àwọn èèyàn kálukọ lọ gbàgbé ìgbà ẹ̀dá kan ẹja ṣe kàmú ẹja kí wọn ẹja kí wọn ẹja tó bá lè jẹ pé nǹkan yẹn ò ṣẹlẹ̀ wọ́n lè pè ní ká máa tayò ṣùgbọ́n bàtó náà rí i pé wọ́n gbẹ́ nìkan wájú ẹjọ́ kírun sí la ẹ̀ńtẹ́ ẹjọ́ ń ṣe lánàá ẹ kírun sí la ẹ gbé sínú sàárè tán báyìí wọ́n á pèrò àlàásùrè ó rí i pé o ò ní sọ fẹ́ nìkan pé ẹja lọ kírun everybody oníkàlùkọ́ gbàgbé wọn wọ́n lọ ṣàwọn ọlọ́mọ sí so yàní ìmọ̀ arántí ikú ó máa ń gbèyàn jìnnà sí atakasul fil ibada ṣùgbọ́n tẹ̀yìn ìbá arántí ikú ada yufdi aw yuaddi ila takasul fil ibada ó máa ń ṣokùnfà lílẹ̀ níbi ìjọsìn ah, wa mimma yu'athiru fi nafs min masha'idil maut ru'yatul muhtadirin nínú nǹkan tí máa ń nílapa nínú ẹ̀mí nípa ọgbọ́n tí èèyàn máa ń rí nípa ọ̀rọ̀ kú onírú yàtúlù mọ̀tẹ́tìrì kéèyàn ó wà ń bẹ báyìí kéèyàn ó rí ẹni tó pò ká kú tẹ́mi fẹ́ jáde lára rẹ̀ rúkúyàtú alimọ̀tẹ́tìrì fa inna fi nadhar ila almayit torí pé ìmọ̀ wo ẹni tó fẹ́ jáde láyé wa mashahadatu sakaratihi wa nazaatihi àti kéèyàn ó gan ni ń ríra ìnira ikú anabi ni innal maut la sakarat anabi ni ah ìnira jíjáde ẹ̀mí ó lágbára anabi ló sọ sallallahu alaihi wasallam bàtà anabi ń kó kàkó sallallahu alaihi wasallam sírò èyí bá lè ṣẹlẹ̀ tó di anabi ọlọ́run tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí bó wà lẹ́yìn tí èsì anabi wọnàzàátì yíyọ ẹ̀mí kúrò lára wọ̀tàmẹ́lì sòrátà ò bá àdà màmá àti kéèyàn wá máa ronú pé ẹni yìí báyìí tó fi rí báyìí sìn tẹ́mi bá wá jáde lára rẹ̀ kan sìn níbo ni ó tún kí ni ó tún máa fèsì torí pé ẹni tí ń pò káko bí nìyá ẹ ti wulẹ̀ kó pọ̀ tó ní téèyàn máa ronú pé à ah, bọ́lọ̀ tiẹ̀ mẹ́mi ọkùnrin sọ̀dọ̀ ìnira yìí pọ̀ tẹ́mi rẹ̀ bá ti bọ́ọ̀lẹ̀ kí ni ó ṣẹlẹ̀ ẹ ní gbọ́dọ̀ra yẹn mọ́ abẹ́ẹ̀kọ́ ṣùgbọ́n wàá máa ronú pé bó ṣe àbírù nira yẹn ni ó tún continue tó bá lọ jẹ́rù nira yẹn ló tún continue kò sí kú mọ́ irú ẹni tó wà ń bẹ̀ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó máa ronú àwọn nǹkan yìí bákan náà máa yàtọ̀ àní nùfóòsì lẹ́dẹ̀ àti ha téèyàn bá rí àwọn nǹkan yìí a máa já ẹ̀mí kúrò níbi adùn ayé dọ́ba wọlé pé sọ́tàn báyìí sọ́tàn ẹnìkan ṣe aláìsí wọ́n wá ní gbóná òsìn sí wọn náà ń kọ́lé kan lọ á lọ sí síbẹ̀ gbà wá sí síbẹ̀ àfa kan wà àwọn àpẹtọ̀ ò ní báyìí kò parí o so ọ̀rọ̀ ń ó wá sọkì lẹ́mìí gbogbo àyàn tó wà ń bẹ̀ so yaqta'u ani nufus ladhatiha hmm? yaqta'u ani nufus ladhataha gbogbo adùn tí ẹ̀mí máa ń rò ó mọ́ bójú bá rú àwọn nǹkan yẹn a máa já kúrò bẹ́ẹ̀ wàyámúnáwó la àjìfáná mina náwó mi wàlẹ̀ àbùdáná mina rọ̀hà lẹ́yìn bá fojú gan ni irú àwọn nǹkan yìí a máa gba oorun lójú àjìfán alẹ́jú ẹ̀ ń pè ní àjìfán a máa gba oorun bẹ́ẹ̀ wàlẹ̀ àbùdáná mina rọ̀hà kò ní lè jẹ́ káàró sinmi ní ẹ̀bá aná ti rú àwọn kan yá jẹ́ máa sinmi ah jẹ́ ń lọ tìláwà Kùránì jẹ́ ìyànnáfílà ìyàn ní ráyè sinmi. wa yubayithu ala al-amal wa yazidu fil shahad ó máa ń tìyàn lọ́gbọ̀ngbọ̀n láti lọ máa ṣiṣẹ́ ẹ̀sìn ó sì máa ń lé èèyàn kún lórí ìgbìyànjú lórí ọ̀nà tọ́lọ̀ nítorí òun pé à gẹ́gẹ́ mi náà múra torí pé ẹni ti dákẹ́ yìí sì òun ò lè kírun mọ́ òun ò lè mọ́ tó sì tún ní bónọ́ọ̀sì tún mọ́ iṣẹ́ olóore èyí tí wọn náà wà ń bẹ̀rẹ̀ sí sọlọ́ fi jẹ́ pé ẹni tí eléyìí ò bá yé yóò kàn máa lulẹ̀ ayé bàlá bàlá mutí ṣe sìnà mọ́kìrún parọ́ gbà yóò máa lo ìsẹ̀mí bẹ́ẹ̀. dakhala hasan al-basri ala maridin ya'udu afọ hasan al-basri ó lọ bẹ̀ aláàárẹ̀ kan wò ya'uduhu ó lọ bẹ̀ wò fawajadahu fi sakaratil maut ó bá aláàárẹ̀ yìí ẹni ẹ̀ ń pò káàkú lọ́wọ́ fanadọ́rọ̀ ilà kúrọ̀bìhí hasan albasari ó wo ìdààmú tẹ́niyẹn ń rí washidat manazalabi ilé kókó tó ṣẹlẹ̀ sí yìí hasan albasari wò títí títí farọ́jà ilà ahlihi ó jáde kúrò lọ́dọ̀ ẹni ẹ̀ ó bá ṣẹ́rí padà lọ sílé rẹ̀ ọ̀dọ̀ àwọn yẹn bí gẹ́rì lawni alladhi kharaja bihi min indihim àwọ̀ rẹ̀ ti yí padà ìyẹn Hasan al-Basri ojú ẹ̀ ti yí padà ara rẹ̀ ti yí padà sí irú àwọ̀ tó gbé jáde nínú ilé tẹ́lẹ̀ kó tó padà sínú ilé látara tó rí ìwádìí rẹ̀ ti bá ojú rẹ̀ ti yí padà àwọ̀ ara rẹ̀ sì ti yí padà ìgbà tó wá délé àwọn ará alẹ́ ìyàwó rẹ̀ fakọ́ọ̀lù là ìyàwó rẹ̀ wá sọ pé àtọ̀ àmì yarhamukallah oúnjẹ ti délẹ̀ ọlọ́ọ̀kẹ́ ọ̀ ìrọ́kọ́ mi ọ̀wọ́n fakọ́ọ̀lù ya ahla mo pè yín ara ilé mi àlékún bí tọ́ àmì kún wọ́n ṣọ̀rọ̀ mi kún ẹgbọ́n jẹ́ yín kún wájú wọn omi ẹgbẹ́ kú ẹgbẹ́ kú ẹgbẹ́ kú ẹgbẹ́ kún wájú. wàllá hasan baso ni mo fi ọlọ́run búra ra'aytu masra'an mo rí masra'u ìtumọ̀ masra'u ni ìdẹnu ìṣubú kéèyàn ó má lè dápá gbé kó má lè dẹ́sẹ̀ gbé mo ìṣẹ̀lẹ̀ ń láàzálù àmàlù làwù èmi náà wà níyẹ̀mí ò ní wò màá máa ṣiṣẹ́ látòní nítorí ní tí mo rí yẹn hata alqa tí tèmi náà fi pàdé tèmi kò sórun mọ́ kò ṣeré mọ́ èyí tí hasan basori lọ wò yẹn ẹ̀wò tó bí lára ẹ̀ látòní lọ ibi kùdìẹ̀kùdìẹ̀ tó bá kù òun ó jà wọ́pọ̀ rẹ̀ torí pé òun ti mọ̀ wípé òun náà padà wà nípò yẹn náà sọ̀rọ̀ fi jẹ́ pé àwọn nǹkan tí wọ́n sọ yìí ó máa ń ní ìlápa gẹ́gẹ́ bí àwọn afáàsì wọn ti ṣàlàyé nítorí àsìkò nakifu una wa nasallahu subhanahu wa ta'ala an yubqiyana ala khairin wa salahi wa sadat wa nasallahu subhanahu wa ta'ala an yakfura li amwati muslimin wa nasallahu subhanahu wa ta'ala an yuwaffiqana ila ma fi sa'adatuna fi dunya wal akhirah وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك